إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أثر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أصل أصوات بالدلة ولكن القرآن الكريم لكن سورة العنكبوت آية 67 أعوذ بالله من الشيطان الرجيم أولم يروا أنا جعلنا حرما آمنا ويتفطف الناس من حولهم أفحسب الله المؤمنون وبنعمة الله يكفرون قال الله سبحانه وتعالى قل أولم يروا أنا جعلنا حرما آمنا شيء أمر مكة وعلي أنا جعلنا حرما آمنا wípé àwọn aláṣẹ maka ní àyè kan tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ wàyí takọ̀tọ́kùn náà fún ní ìkàwé tí wọ́n lè jí àwọn èèyàn gbé ní àwọn ìlú tí ó súnmọ́ ìlú tó ń bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ń dún sun wọn wọ́n ń jáwé èèyàn gbé ńlẹ̀ ṣùgbọ́n àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala a ní sí ìlú mọ́kà kó jẹ́ ìlú ìfọ̀kànbalẹ̀ àwọn tó ń bẹ ń wọ́n ń bẹ nínú ìfọ̀kànbalẹ̀ kò sí ìlà ìlú fún wa bẹ́ẹ̀ ni kò sí ẹ̀rù bíbá ẹ̀rù bíbà nípa tí wọ́n ti ní gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òsì fún wọn àwọn náà bẹ̀rẹ̀ ní bá ṣe ń bí àwọn èèyàn gbé ní àwọn ìlú tí ó sọ̀rọ̀ ní wọn ọlọ́wọ́n bá tó fara wọ tààrà ní kí wọ́n rí eléyìí òun ló fà á nínú sóòrà tí gbogbo wa máa قالوا الله سبحانه وتعالى قل لبلاد قريش إيلاتهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت قالوا الله سبحانه وتعالى من كما في أبطه البيت هنا الكعبة فليعبدوا رب هذا البيت ká máa fi ọba tí ó ní ilé yìí alẹ́bí àtàánàhùn ìjọ ẹ̀yìn ọba tó ṣe pé òun náà ló ń fún wọn ló ń jẹ irúgbìn òun ọlọ́wọ́n ọba ló ń ṣe nírọ̀rùn fún wọn ká rí àwọn èso tó ń jẹ ká rí àwọn oríṣiríṣi oúnjẹ tí wọ́n ń jẹ alẹ́bí àtàánàhùn ẹ̀yìn ọba tí ó ń fún wọn lóúnjẹ jẹ nígbà tí ó ń pa wọn wọ áàmà ní ọhún mi nǹkan o ọba tó ṣe kóhun náà ló fi ọkàn wọn balẹ̀ ní nǹkan níbi gbogbo bẹ̀rù tó ṣe pé ìlú wọn ó jẹ́ tó fọkànbalẹ̀ àwọn tó ń bẹ ní òdu ọkàn wọn náà balẹ̀. tó ń bó ti jẹ́ wípé wọ́n wá orogún pẹ̀lú subhanahu wa ta'ala ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ṣe tráyà fún wọn pẹ̀lú pé kí ni ó fún wọn lọ́kàn balẹ̀ wọ́n gbé dé rọrùn níbẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọwọ́ bí kánà wípé àwọn tó ń bá ṣe irú nǹkan báyìí fún ń dúpẹ́ rẹ̀ ni torí ìyẹn ara mẹ́kà ẹ máa dúpẹ́ orí tí mi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí mo ṣe fún yín pẹ̀lú pé kẹ́ ẹ máa ṣe ìjọsìn fún mi falyabudu rabba hadhal bayt ọba tó ní ilé yìí ká máa ṣèjọ́sìn fún ọba tó ṣe pé alẹ́bí àtàánà òbíjọ́ ọba tó ń fún wọn ló nígbà tó ń pa wọn. Wa á mẹ́lá gómìn kọ́ọ̀rọ̀ ọba tó ń fún ọlọ́kàn balẹ̀ nígbà ìbẹ̀rù tó gbé ìbẹ̀rù kúrò fún wọn. eléyìí lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ń pàkíyèsí àwọn ará mọ́ká tí wọ́n ń wọ orogún pẹ̀lú ọlọ́mọba tó ń ṣe bọ́ pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba subhanahu wa anna johanna haram amina ipe àwọn aláṣẹ fún wọn haram kan tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ tó ṣe wípé kò sí ìlà ìlú ńbẹ́ ní wàyí tọ́ka tọ́kù náà fún mi hàlùjù bẹ́ẹ̀ ni wọ́n jí àwọn èèyàn gbé ní àwọn ìlú tí ó ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní kí Mákà kó jẹ́ ìlú fọ̀kànbalẹ̀ kó jẹ́ ìlú ìfọ̀kànbalẹ̀ ó jẹ́ ìlú tó ṣe wípé kò sí bẹ́ẹ̀ níbẹ̀ bí ọlọ́wọ́n bá ti pààrọ̀ bí wọ́n dáhàlá ó ṣe ṣe àlámàrí ẹ̀ ló fi jẹ́ wípé nínú ìtàn ní ìtí òfẹ́ púpọ̀ kí ìjọba Saudiya kó tó di pé wọ́n gba kọ̀ǹtró ilẹ̀ Hijaz ìyẹn àwọn ìlú bíi Maka Madina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn alálàájú bá láwọn lọ ṣe áàtù ní àwọn èèyàn máa dáná tó ṣe pé ẹlòmí nínú wọn tó bá tún léra lé ni ó ti máa dágbére fún àwọn èèyàn rẹ̀ títí áàtù tí mo lọ yìí ó ó kí n má padà dé látara ìlú ọ̀nà ike àwọn kan máa dáná máa dáná wọn pa ẹlòmíì wọn gba pọ́pátì tẹlómíì àwọn bìlọ́ngìn jẹ wọn gbà á lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó tún fi ìjọba Saudiya ó tún fi ké àwọn alálàájú eléyìí tá ń sọ yìí àwọn nǹkan tí ó ti lé ní three years sẹ́yìn jẹ́ pé security ó tight gbogbo àwọn tí wọ́n ń dáná yẹn ni wọ́n lè dáná mọ́ àwọn alálàájú wọ́n ń ṣiṣẹ́ áàdùn wọn pẹ̀lú ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ń sọ fún àwọn ike àwọn ọlọ́mìọ́rọ̀ ṣé wọ́n rí ni anna jọ àmì haram amina ike àti haram tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wọn àṣì ara tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wọn tó ń bó jẹ́ pé wà yóò tọ́kùn náà tó ń haúrí ní àwọn ìlú tó ń bẹ ní ẹgbẹ̀ẹ́gbẹ́ wọn wọ́n jí àwọn èèyàn bí ń bẹ́ wọ́n ṣe aburú fún àwọn èèyàn ń bẹ́ ṣùgbọ́n Mákà ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe é nínú ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́mọba sọ pé wọ́n mọ̀ ń dàkálà òkà ní àmìnà ẹni tí ó bá wọnú mọ́kà ó yẹ kó jẹ́ ẹni ìfọkànbalẹ̀ yìí ṣòro jẹ́ wípé ọlọ́run bá ṣe ìlú mọ́kà ní ìlú tó jẹ́ ìlú ìfọkànbalẹ̀ tó yẹ kó jẹ́ ìlú ìfọkànbalẹ̀ ọlọ́run bá fi sọ́nù sóra mi àbí ní ààyè mi ètò ọmọ ìyórè pé bilhadun lọ́hónì nùrẹ́kùnrin arábìn àlè ẹni tó bá ló ń wọ̀ gbòòrò mọ́kà tó ń fẹ́ máa lọ wọ àbàkẹ́ ń bẹ́ bí a ń jalè ni bí a ń ṣàwọn ènìyàn lọ́ṣẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ bá nínú lẹ́kùnrin azad ali ìyá ẹlẹ́sìn lérò ìlàwọ̀ ọlọ́wọ́ bó fún tọ́wọ́ torí pé máka ibi tí yẹn gbọ́dọ̀ bọ̀wọ̀ ni kò ń ṣe ibi tí yẹn ti máa ń ṣe bàjẹ́ bó tiẹ̀ jẹ́ wípé gbogbo ilẹ̀ ayé àgọ́dọ̀ máa ṣe bàjẹ́ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ti ti mọ́kà òun tún kápá ju gbogbo òru yòókù lọ ẹni tó ń ṣèbàjẹ́ ní nàìjíríà látòjú èyí ìtọ́lọ́wọ́ bó fẹ́ ó ń ṣe nínú ìlú táwà yìí táàmù sí nàìjíríà àti kápẹ́ rẹ̀ sọ pé ó ń ṣe nínú ìlú táwà yìí táàmù sí ìlú èkó ẹ̀yìn ìyẹn bó tilẹ̀ wù kó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ rẹ̀ nǹkan kékeré ni ní ẹ̀gbẹ́ ẹni tó gba mẹ́kà lọ tó lọ wú àbàjẹ́ ń bẹ́ bóyá ọtí ló mú ń bẹ́ ìná ló ń ṣe ń bẹ́ tẹ́tẹ́ títa ló ń ta ń bẹ́ ó ń dáná ń bẹ́ ni ó ń jalè ń bẹ́ ni ẹ̀kẹ́ ti ti ẹ̀ wọ́ torí pé ìlú tó ti lọ ń kọ́ míìtì ìlú yẹn tó ti lọ ń kọ́ míìtì àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ yẹn ìlú tó jẹ́ ìlú fọkànbalẹ̀ ìlú tó yẹ kó jẹ́ ìlú fọkànbalẹ̀ ìlú tọ́lọ́ ọmọ subhanahu wa ta'ala ó ní wọ́n máa ń yóò ṣe bilhadi bihunni ẹni tó ṣe tó bá wù àbàjẹ́ ń bẹ́ lùzẹ́kù min azabin alim àwọn ọlọ́run ọba àákùtọ́wọ́ ìyá ẹlẹ́sẹ̀ so ló fi jẹ́ wípé subhanahu wa ta'ala ń sọ fún àwọn ará mẹ́kà yìí ètò ọ̀làm yára ṣé wọn àrí ni ikú àwọn ọlọ́run bá subhanahu wa ta'ala a ṣe ìlú Makka a ṣe ní ìlú tó ṣe wípé ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ ikú a ṣe ìlú Makka a ṣe ní ìlú ìfọ̀kànbalẹ̀ fẹ́rẹ́ ìsọ fún wa wípé ẹni tó ń wà bàjẹ́ níbẹ̀ ẹni yẹn ẹni tí yóò tọ́wọ́ ní ìyá ẹlẹ́sẹ̀ ìlérò gẹ́gẹ́ bí ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ ìkọ̀wà mi yóò pé ní ìlhádùn èdò ní lòdẹ́kùn ní azabin alif ọlọ́run ọba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní àpàdùnbáàfin yu'minun wa bi ni'mati Allahi yẹn kúrò ṣé àwọn ará mọ́tàwọn àwọn kùrẹ́ẹ̀ṣì ṣé nǹkan burúkú ìdí ò dá òun náà fẹ́ nígbàgbọ́ nú ẹ òbí ní ẹ̀nà tí láyẹ̀ kúrò fún aṣáláì múre tí ìbẹ̀rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ṣé nǹkan burúkú ni wọ́n nígbàgbọ́ nú ẹ tí wọ́n ṣe àìmúre tí wọ́n rí ọlọ́mọba subhanahu wa torí fún bàtí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ṣòro fún wa pẹ̀lú pé ó fi wa lọ́kàn balẹ̀ ó ṣe orí fún wa pẹ̀lú pé ní jíjẹ nínú ó rọrùn fún wa gbọ́dọ̀ jẹ́ pé nìkan tá fi fún padà òun náà ń padà láì ní ibi Allah subhanahu wa ta'ala sọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó ní afọ́bùn kọ́ọ̀tì lè lókè lórí wọ̀bí ní ìmọ̀tòlá ìyá kòrò ìbàjẹ́ ṣóòrùn wá nígbàgbọ́ nínú rẹ̀ pẹ̀lú pípa máa pe nǹkan ní lẹ́yìn ọlọ́ àbí máa búra fún nǹkan ní lẹ́yìn ọlọ́ àbí máa jẹ́jẹ́ fún nǹkan ní lẹ́yìn ọlọ́ ọba tí àwọn ará mẹ́ta tí wọ́n ń ṣe تفي الله سبحانه وتعالى تفيله أفضل باطل المؤمنين شيء سابجاء ntí ò da òun ni wọn nígbàgbọ́ nú ẹ òbí ní ìmọ̀tẹ́lọ́ yẹ kù bẹ́ẹ̀ ni ibi tí ọlọ́run wa subhanahu wa ta'ala tó ṣe fún wọn wọn wà láìlórí nípa rẹ̀ wọn àti nígbàgbọ́ nínú ọlọ́run wa subhanahu wa ta'ala pẹ̀lú kókó máa kéde pẹ̀lú kéde wọ́n máa ṣe ìjọ́sìn fún un. Kúrẹ́ ọlọ́run wa subhanahu wa ta'ala fi sọ pé الذي أطعمه من جوع وآمنه من خوف فليعبدوا رب هذا البيت كما شجت وبات شقون لجلي الذي أطعمه من جوع وبات شقون نال ولرججه باتبن فوا وآمنه من خوف ولكن ولكن بالك نقابل سوادكم وبيرمان wọ́n lọ wọ́n bọ́ inú ìgboro mọ́ta pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ẹni tó máa rẹ̀ ṣe irú nǹkan láàrín fún ó yẹ kó jẹ́ ẹni tí ó máa dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó yẹ kó jẹ́ ẹni tí ó mú orí ní òun ta ló fi ṣàbòsí bí ẹni pé ṣe rí pé ó ń parọ́ mọ́ ọlọ́run ọba kò sẹ́ni tí àbòsí rẹ̀ fẹ́ tó ẹni tó ń parọ́ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ara ìparọ́ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni pé tí ọlọ́run ọba ò sọ kàtọ̀ kó sọ ọlọ́run ọba fi ń sọ fún àwọn mùsùlùmí àbí àwọn èèyàn pé ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون الله سبحانه وتعالى يمص في حلال لليل أما حرام لليه انتهت من حلال kó wá lọ́jọ́ pé nìkan tó ṣe dé ọlọ́wọ́ bó pè ní aláàbí àbí iṣẹ́ ń ṣe ní haramu kó lọ́jọ́ pé nìkan tí ọlọ́wọ́ bó pè ní haramu ìyẹn pé ẹ̀sìn ìbò ẹni tó ṣe ní tó ń ṣòfin ní ìtọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí ó pè ní haram kí ẹ haramu ìtì ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó ní nǹkan yìí haram ní ẹni halal ẹni yẹn ó wá fún ìsọdọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ẹni yẹn dàgbà parọ́ mọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí ó fi ń tóbi jùlọ oníkíyàn dàgbà parọ́ mọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala nígbà wọn kò sọ lọ́lọ́wọ́ bá ń sọ pé wà látàkùnù lè máa tẹ́sí fún àìsínátùkù nǹkan ábà ẹ̀látùkù ábà kàrà ẹ mọ́ sí pé aláàbìlélé aráàbìlélé pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ní ọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́ǹkọ́ ìfẹ́ lẹ́sídẹ́sì fún iná lẹ́nu náà yọ̀ọ́kẹ́rù náà lọ́lọ́ ìkẹ́bí kábìbà láti àwọn tó ń dáadáa parọ́ mọ́ ọlọ́wọ́ bá nítorí wọn bó sọ tá ló sọ láàrín ìgbẹ́wò lóru ọlọ́run ọba ní wọn ti dé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ń sọ bí ayé àti ọmọ àtìlẹ́nu alẹ́ni tó fi ṣe àbùsí fún ẹ̀yìn ara rẹ̀ bí ẹni tó ṣe pé mímọ́ ní tààrà ọ̀la ìdájìmá bí ẹni tó ṣe pé ń parọ́ mọ́ lọ ìtọ́lọ́mọ bó sọ orí ìtọ́lọ́mọ bá sọ ní ẹ wàrà ọgbọ́n ti dìbò tó ń sọ kọ́lọ́run sọ̀rọ̀ lọ́wọ́ ọba fún ìtọ́lọ́wọ́ bá pè ní aláàlú òun ní haramu ìtọ́lọ́wọ́ bá ní haramu òun ní tó ẹ̀ jẹ́ òfin ọlọ́wọ́ bá tó jẹ́ òun pè ní rọ́jú ẹ̀ ìtọ́lọ́wọ́ bá òun lè sọ o mi pé owó níbi mi nínú ẹ kò wa bẹ lórí ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìsọkúsọ tẹ́lẹ̀ mi máa sọ ẹ̀ẹ́kù fi ọlọ́wọ́n bá ẹ̀ẹ́kù yẹn lò ní pé tọ́lọ́wọ́n bá sọ lórí ọ̀rọ̀ yìí ẹ̀rù ṣe mẹ́nu àgbọ̀ àmì kẹ́yìn ní tí a ní apá ẹ̀sìn gbogbo yẹn lẹ̀ ẹ̀sìn gbogbo yẹn lẹ̀ twenty four century láwà so yẹ kí àwa náà ká lè wú àwọn nǹkan fún wa òfin alukur'an yẹn gan ó yẹ kí arúgbó rẹ̀ àti yẹn bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀sọ̀kùsọ tẹ́lẹ̀mí tó pẹ̀lẹ́ mú sí yóò máa sọ jáde lẹ́yìn kò ní ìdílé ìbúlò òfin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń pe anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ń pè é lóyún rọ́ ọlọ́run bá ń kalẹ̀ ní tó fi iṣẹ́ àbùkù fún ẹni ara rẹ̀ èrò èèyàn báyìí àwòkẹ́sà tàbí hàkì lánàá já àwù ìgbà tí olùdó wá bá ó pè é nírọ́ alaysa fi jahannama máa tó àbẹ̀lẹ̀ kàmìlì ọlọ́run ní wọ́n àmàlí ìgbé àwọn akẹ́ṣe kékeré pẹ̀lú ọlọ́mọba tí wọ́n fi òfin rẹ̀ nírọ́ tẹ́ńdàdà parọ́ mọ́ ọlọ́mọba tó kánà ló wà dáadáa kí wọ́n àná wípé àtibọ̀tán wọn jẹ́ àmì náà ni ibi tí wọ́n lè fi ona na jahannama kọlọ kakun oṣù wa ní ilé yìí gbogbo eléyìí ọlọ́mọba subhanahu wa ta'ala fún bọ́n ara mọ́kàwé àwọn kúrẹ́ẹ̀sì tó ṣe pé orí ọlọ́run bá tán kú nú ẹ̀ tán wọ̀ ẹ̀ nú ẹ̀ èyí tí wọ́n yẹn àfiṣẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú pé ká máa fi lọ́wọ́ ọba ìtú wọn ń ṣe ni pé wọ́n ń takò fún ọlọ́run ọba bẹ́ẹ̀ ni wọ́n ń takò ànábìwá Muhammad sallallahu alaihi wasallam èyí tí wọ́n máa tún lọ́wọ́ bá pẹ̀lú tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nítawọn bàbá wọn gbé kalẹ̀ lẹ́sìn òun ni wọ́n ń sọ wípé òun lè fi ọlọ́wọ́n bá sùn á ń tó ọ̀tá àná tó wọ́n sọ wípé ọlọ́wọ́n ọba ló pa wọn láti dáhùn sí i ọlọ́wọ́n ọba sùn á ń tó ọ̀tá òun ló pa àwọn aláṣẹ ìdáhùn ló ṣe so òkàn lè wá dé sí i kó ṣe wípé nítorí wọn sọ fún wa yóò yàtọ̀ sí nǹkan tí a bá wọn bàbá ti wá nílé sọlọ́ wọn bá subhanahu wa ta'ala ó ní wọn bá tó kí wọn bá wọn rárá náà nìyà ọlọ́wọ́n bá tó pa wọn láṣọ ní táyì ṣe sòkòrò ṣe wípé akẹ́rẹ́ ń ṣe ìdáhùn ṣe ọlọ́wọ́n bá ló pa wọn láṣọ rẹ̀ so eléyìí ìdájà parọ́ wọn ọlọ́wọ́n bá wọ́n ìgbà fún àdúgbò àfihàn ọlọ́run tó máa ń wù àkàjẹ́ قالوا وجدنا عليها هذا wọn ní fún àbàjẹ tá a wù yí dàbí ipa ṣíṣú wọn pè ní wọn àbàjẹ yìí wàjá fún àríyá àbá àná bàbá tí wọn bá ṣe báwọn tí wọn ń ṣe nìyẹn. wọláwù anára ní àbíyá ọlọ́run ọba rẹ̀ ló pa wọ́n láṣẹ pé ká mọ ẹ ṣe wọ́n wù àbàjẹ ìtọ́lọ́wọ́n ọba sùn hánà owó ọ̀tá alápèjú wọn àbàjẹ àwọn ń ṣe ń fi wọn wàyíká fáàlú sọ iṣẹ́ kan tán bá wùwà àpàjẹ́ bí a sì náà ń ṣe ní àbọ̀n mú sí àbọ̀n tó nǹkan ní lẹ́yìn ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lù wọ̀jẹ́ kan àríhà ábà náà wọ́n la bá pàpà lórí ilé ó ní wọ́n sọ nǹkan mí wa wọ́láwù amara nàìjíríà àwọn bàbá wa bá rẹ̀ bá lórí ẹ̀ ìtọ́nà ọba subhanahu wa ta'ala pa wọn láṣẹ ni wọ́n ń ṣe ìtọ́nà ń pa wá láti là ń ṣe ìwọ mọ̀ọ́mọ́ ò lè dé ipò máa ń tún kẹ́ ẹ̀ nínú wa. sọ á lè kéré ìdáàbà parọ́ mọ́ ọlọ́mọ bá subhanahu wa ta'ala lórí tó kí ní ọlọ́mọ bá subhanahu wa ta'ala ọlọ́mọ bá ní kó ìnà láàlà ìmúrò bí pàṣẹ rí ara mi sọ fún ọ pé ọlọ́mọ bá wò kí bẹ́ẹ̀ ní ọ̀pá rẹ̀. Sọlọ jẹ́ wípé agbọ̀dọ̀ fúra wa sí ìfòsí ọlọ́run bá ti wá sí. Tiwa ni ká tẹ̀lé òjijì ọlọ́run bá Muhammad sallallahu alaihi wa sallam lórí tí ó bá ń wá fún wa. Kò kí ń ṣe oníṣẹ́ ká fúnra wa ní aṣòfin. Ká fúnra wa lórí aṣòfin wọ́n láwọn kan ilé ìgbìmọ̀ aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin tó ń ṣòfin tó takò fọlọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n àti ìwọ̀n náà ilé ewu ńláńlá ni kódà tó ń bẹ̀rẹ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ká ṣe òfin tó takò òfin ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kún kí ni ọtí mímu haramu ni àwọn kan ní kan tó burú bẹ́ẹ̀ aláàmì iṣẹ́ òfin tó takò òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala kúfùrù kúfùrù òun ni ká ṣe kúkú àpòfin ọlọ́run ọba subhanahu wa ta'ala kárí eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ eléyìí ó wọ́pọ̀ ní ṣubú kúfùrù ẹni tí ó sọ pé wọ́pọ̀ ní ṣubú tó ń wù ẹ̀ṣẹ̀ nítorí wọn bá ní kò dá ó ń ṣe é ṣùgbọ́n tó bá bèèrè rẹ̀ kò ní justify rẹ̀ pé tó ń ṣe òkè ẹni ẹlẹ́ṣẹ̀ nìyẹn ṣùgbọ́n ní tó ń sọ pé nǹkan yìí ní tó dáa ni kò sí nǹkan tó burú ń bẹ̀ bẹ́ẹ̀ ni tọ́nà ọba ṣe léwọ̀ ní pàwọ́ káàkiri ìfìrí ni ìwé yẹn bẹ́ẹ̀ sọlọ́ jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ń bá wọn ní lórí ilé ìfowó ìbáfọ́ àlùfá ìṣàtán tán bá wù wà kan ọlọ́wọ́jọ́ náà lè àbáná wọn ní kí ló ń sọ ìrọ̀lù àmọ́ ìfowó ìta bá bàbá tiwa lórí ẹ̀kan ṣe ni wàláwọ̀ amára nàbí náà nítorí wọn bá dẹ̀ káwá láṣẹ òun náà ní ká ń ṣe yìí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní kúl iná ńlá alẹ́ àmúrò bí fàṣà ọlọ́wọ́ bò kì í pàṣẹ ìbàjẹ́ o ọlọ́wọ́ bò kì í pàṣẹ ìbàjẹ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní àtàkùnrin àbàbà àlàtà àlẹ́ sọ fún un pé ẹ̀ ń parọ́ ọlọ́wọ́ bá mi iṣẹ́ ìdí ń parẹ́ ẹ̀ ń sọ bó lọ́wọ́ ọba ṣe pa yín láṣẹ kẹ́ ẹ máa mutí kẹ́ ẹ máa ṣe jìnnà kẹ́ ẹ máa ṣe lánàá bọ́ náà ọba ti pa yín láṣẹ nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ṣé olóbi jẹ́ wípé ó pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ká mọ̀ ara wa ká dúró sí ìjọ ẹ̀ ká dúró sí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní wọ́n máa mímọ ní tààrà bí ẹni tó parọ́ mọ́ ọlọ́run ọba àwòkásàlà ti kàk àbí tó jẹ́ òdodo òfin ọlọ́run ọba information ọlọ́run ọba ó ń pè é nírọ́ ó ń pè òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ làmájà áwù nígbà tí information yìí dé wá bá nígbà tí òfin ọlọ́run ọba dé wá bá ọlọ́run alẹ́ ìsọfíṣẹ́ àná mọ́tò ìkàrí àwọn tó bá jẹ́ pèpè yìí tó ń takò òfin ọlọ́run ọba tó ń dàgbà zaman nama ni ó jẹ́ àtìgbọ̀tán wọn òun ni ó jẹ́ tí wọ́n dé sí lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn ni wọ́n lè rí ìrìnàjò àádùn sí náà àwọn tó ṣe rí pé wọ́n ṣe gbìyànjú lórí ojú ọ̀nà wa wọ́n kọ́ ìmọ̀ ẹ̀sìn wọ́n wá ìmọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala lana ìyẹ̀dùnákùn sùgbìlánà àwọn ọlọ́run ló máa ṣe wọ́n rù fún wa láti máa mọ̀nà ẹni tó ń fẹ́ láti lò dúró ọlọ́wọ́ ọdún ó fi mọ̀ náà bẹ́ẹ̀ ẹni tó ń fẹ́ láti jọmọ àlùjẹ́ náà ọlọ́wọ́ bá ti káànà mú wọ̀ta áàlà yóò ṣe lọ́mọ àlùjẹ́ náà ó fẹ́ rójú ìyá ọlọ́wọ́ bá ó fẹ́ wọnú òkè ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó ṣe lọ́rùn tó ní tó ní òun gan fúnra ẹ̀ ń ti àwọn kẹsíwájú ó ń tíráìbù ó ń tọ ọ̀nà tó yẹ kó tọ̀ ẹni tó bá jẹ́ máa lù dáná nìkì yóò tẹ̀ lánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí tí bá sọ ní tó ṣe lálàyé lẹ́sìn òun yóò máa ṣe ẹni yẹn làá sọ pé kí ni yujahid fillah òun gbìyànjú lójú ọ̀rọ̀ ọ̀rọ̀ òun gbìyànjú láti rí ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àdéhùn ọlọ́run ọba dẹni tó wá lè dín náà já àdúgbò náà àwọn tó ṣe pé wọ́n ń ṣáìdì kan ṣe ìgbìyànjú láti rí ìmọ̀nà látọ̀dọ̀ ọ̀rọ̀ ọba láti rí àjẹ́nà àti ìṣẹ́ látọ̀dọ̀ ọ̀rọ̀ ọba lánàá bí ẹni náà tuntun lánàá tàwọn ìdílé lẹ́yìn ọlọ́wọ́ bá kàn ń fa ọlọ́wọ́ bá ní sátẹ́ńlì á fún wọn mọ́nà àádọ́jú kan rí àjẹ́nà yẹn nígbà wọn náà sọ ìlànà tó yẹ kán tọ́ sọlọ́gbẹ́gbẹ́ الله سبحانه وتعالى خصوصاً أبو محمد صلى الله عليه وسلم لكو أن هذا صراط مستقيم صفوته ونمير لي مستقيم إن تتلو دادا نتلو بيك كيو وغوغ فتجروه أكليون وأن هذا صراط مستقيما فاتبعوه ọ̀nà mi yìí lọ́nà tó dúró déédéé tí wọ́n wọ́gbọ̀wọ́gbọ̀ ẹsẹ̀ lé wọlé àtẹ̀sẹ̀rì ọ̀ṣọ́gbọ́lá pátápàrọ̀ àkọ́bí kù à ń tẹ́lẹ̀ yìí ẹ má tẹ̀lé àwọn ọ̀nà oríṣiríṣi tó ń bẹ́ ń ta bẹ́ ẹ bá ti tẹ̀lé àwọn ọ̀nà oríṣiríṣi tó ń bẹ́ ń ta yóò borí kúrò níbi ọ̀nà yìí ìyá rẹ̀ okosi orílẹ̀ okosi orílẹ̀ àtúrọ́pù mùsàkì ó fi lẹ̀ ọ̀nà tó dúró déédéé ó fi ọ̀nà yẹn lẹ̀ ẹni ní dẹ́fínísì yóò sọ ìlú yóò sọ ìlú dẹ́fínísì ṣùgbọ́n ní kó ṣe é gbé ọ̀nà ẹyọ kan tọ́lọ́ wọn bá kú kalẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam òun náà ló ń tẹ̀lé kí lọ́nà yẹn òun ni kékeré ọlọ́wọ́ bá sọ kí lànà fi ṣe láàyè fún wa ọ̀nà ẹyọ kan náà nìyẹn kí lọ́nà wọn bá sọ kí ni ànábì ṣe lálàyé fún wa nípa nítorí wọn wá sọ ẹni tó bá takú lórí pé ní tó ń fẹ́ fi ṣẹ̀sìn òun yẹ wọ̀wọ́ ara sọ̀rọ̀ mi pàtàkì ẹni bẹ lórí ìlànà tó tọ́ sí wọ́n bọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n sọ ikú kìntàn bàbá wa sọ lélẹ́yìí tó dẹ̀ mọ̀ pé kí nǹkan ẹ̀yẹn ó tako tí ọlọ́wọ́ bá àti òṣìṣẹ́ sọ ẹni yóò fi tó blẹ̀ irú ẹ̀ pẹ̀lú anábìwọ̀n Muhammad sallallahu alaihi wasallam àkọ́tọ́ wọn bá ṣàfihàn wọn lókun tó ìwà àbàjẹ́ kan wù àtàwọn kẹta ń ṣe tí ó bá mú tọ́nà ọba subhanahu wa ta'ala ìyọnu sí sábà ti bá ń kọ́ الله سبحانه وتعالى قل إن الله لا يأمر بالفحشاء فكما في الله وضوء كم فاشا بجو تقولون على الله ما لا تعلم كما في قدر الله وضوء إذن هدين انتارك سوف تكفى بدون طونا طوى وغلو الله قال أليس في جهنم مثوى للكافرين أتبطان في جهنم tó wọ́n àti sọ fún pé kọ́ ọ̀pọ̀ àwọn fàlẹ̀ pọ̀sù ìtọ́nà wọn bá sọ ní sánẹ́bí tó láyé ní káwa ní ara èyí tí a bá wọn bàbá ti wá lórí ẹ̀ láàmú ṣe. iná wà jẹ́nà àbá àná àlá ọ̀nàtí wà iná àlá àbáríbi mùsùlùmí àwọn bàbá wa àbá wọn lórí ìlànà kan ní ọ̀nà bá wọn lórí ẹ̀ ọ̀nà làwọn tọ́. onílàáká ìyẹn kò ní ṣẹlẹ̀ òkò méèyàn ní máa ń sọrú nǹkan báyìí ẹni tó ní ṣìnà ní máa ń sọrú ẹ ẹni tó jẹ́ni tó mọ̀nà nítorí wo sọ òun náà subhanahu ta'ala tó bá fi náà sallallahu alaihi wa subhanahu òṣìṣẹ́ àdẹ́gbẹ̀wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run tó mú súra kan ìpè fún mẹ́jọ àyíká máa ṣe rí àtúnyẹ̀ àmì àti gbé lórí ìlànà kan ìrẹ́ Muhammad fàtẹ́lí ìlànà tá a gbé lórí yẹn òun ni kò tẹ̀lé wọlá tẹ́tẹ́lẹ́ sóhùn ọlọ́run subhanahu wa ta'ala tó mẹ́jọ àyíká máa ṣe rí àtúnyẹ̀ àmì fàtẹ́lí àti gbé lórí ìlànà kan ìlànà yẹn olùkótele wọ́dà tẹ́tẹ́lì àwọn alẹ́bí nàrà ẹ̀rọ má tẹ̀lé ìfẹ́ inú àwọn tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ra wọn ká má yìí mà ẹnà òun lẹ́yìn ògùn náà àǹtẹ̀lẹ́ náà láti ṣe á wọn àlè dáàbò rẹ wọn àlè rùn ẹ lọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn wọ́n iná gan ní iná bá àwọn àwòrán ó bá àwọn wọ́n mọ̀ wọ́n mọ̀ fúnra wọn lọ́wọ́ ṣùgbọ́n olùkọ́ni ọlọ́wọ́ba wọ́n dúró lórí tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tó sọ kalẹ̀ fún ìrànlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ba lọ rẹ́ títí wọn. àwọn alábòsí wọn máa rara wọn lọ́wọ́ láti lè máa takò fún ọlọ́wọ́ba láti máa takò jíire Muhammad sallallahu alaihi wa sallam tí ó wáyé. sọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wọ́n lè dìnnà jahadu àwọn tó ṣe wípé wọ́n ń sapá wọn ń tẹ̀sẹ̀ lórí ojú ọ̀nà wa tó pé wọ́n ń gbìyànjú àti wọn tó jẹ́ òdodo wọ́n wá láti pẹ́ wọ́n ń gbìyànjú àti wọn tó sọ lánàá yíyá náà ó tó àwọn wọn mánà wá àádìkan mọ̀ tó tó tọ́ àádìkan rí ìyọnu wa àádìkan وإن الله لمع المحسنين لكن الله سبحانه وتعالى قل بالوقت المحسنون àwọn tẹ́tẹ́ kiri àwọn tẹ́tẹ́ kí ń ṣe dáadáa àwọn tẹ́ ń sin lọ́run bí ìgbà tí wọ́n rí ọlọ́run ọba àwọn tẹ́ ń sin lọ́run bí ìgbà tó ṣe wípé kí ni ọlọ́run ọba ohun rí wọn ni ẹni tí ó ń sin náà bí ẹni tí ó rí ọlọ́run ọba á rí pé ẹni tí ó ń ṣiṣẹ́ tó dẹ̀ rí pọ́ta mú òun báyìí àbí ó ń ṣiṣẹ́ tó rí ọ̀gá rẹ̀ wájú ẹ̀ á rí pẹ́ni ló yára mọ́ṣẹ́ wọ̀lẹ̀lá ìfọ́sọ̀lẹ̀ máa nà sọ̀nàbíwá Muhammad sallallahu alaihi ó jẹ́ ká mọ̀ pé pẹ́ńpẹ́ ní àlè ká ṣe nǹkan dáadáa òun náà ní pé àǹtá àbọ̀lá ìtọ́lọ́wọ́n bá ní kó oṣù níjọsìn ìrún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó o máa ti lọ́wọ́ bá ka anna kàtàrà bí ìgbà tó wọ́ lọ́wọ́ bá bí ìgbà tó wọ́ lọ́wọ́ bá láti ṣe ìgbà yẹn bí ìgbà tó ṣe pé òun rí ọlọ́wọ́ bá bí tí ọ̀gá tó gbéṣẹ́ fún ẹ ń bẹ wájú rẹ jára ń tẹ̀lé fàìlàmùtẹ́kùn tàrà tí wò bá rí ọ̀ náwó yàrá ọlọ́wọ́ bá ń yẹ sòsì lọ́wọ́ bá bí ìgbà tó ṣe pé kí ọlọ́wọ́ bá ń rí ẹ̀ sí lọ́wọ́ bá bí ìgbà tó ọlọ́wọ́ bá ń rí ẹ̀ tàbí ẹni tó ṣe ní tó gbéṣẹ́ fún ẹ ohun àwájú rẹ ìyẹn mọ̀ pé ní ó fiṣẹ́ yẹn èyí ó lákòólé kan fún ìyẹn oníṣẹ́ yẹn jáfara tẹ̀yìn tó gbéṣẹ́ fún yẹn ní ó wà pẹ̀lú yẹn wọ́n gbà wàlúùlá ìmọ̀sán ìlú àhàlà ọlọ́mọba sùnmọ́nà wọ̀tá aláǹdẹ pẹ̀lú wọn gbogbo ọba tó lọ́wọ́ bá lè sin lọ́wọ́ ọba sùnmọ́nà wọ̀tá alá bí ìgbà tó jẹ́ wájú ẹ̀ tó wù ẹ́ gbọ́dẹ̀ ṣe rí náà nìyẹn tó o bá lè sin lọ́wọ́ ọba sùnmọ́nà wọ̀tá bí tó ń rí ọlọ́wọ́ lè sin lọ́wọ́ ọba ní tó mọ̀ pé ọlọ́wọ́ ọba ń lò ṣe ìtúwà ṣe kò ṣe dáadáa wọ́n ìnàmbá جماعة المسلمين ولو بعد الوراء المحسنين أو تمشي تنشدادا أبل الله سبحانه وتعالى قصر الله تنشدادا ولو سبحانه وتعالى بفي السيد الله أمين لك سبحانك لا بم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم bọ́ bọ́ ọgbọ́n kan.